ọ̀rọ̀ takọ-tabo láwùjọ wa gbà mójútó ohun tó ń sọra wọn di gangan máa ń yà mí lẹ́nu wọ́n ti legalize àgbèrè ó láwùjọ wa wọ́n fi ọgàn kiri láì dẹ̀ ṣàfiṣe omi àgbèrè ń ṣe láwùjọ wa. Oh. káàkiri láwùjọ wa. Jeremy Newowski, all you need is to careful. Iye wọn ṣe ewu wa, yẹn máa jágbe bí wọ́n lọ. Omi àgbò ìyá láfiwẹ̀ yóò. Láfiwẹ̀ wọ́n o, bí wọ́n ṣe ewu wa, yẹn máa jágbe bí wọ́n lọ. àdúgbò yìí ló ń gbé ilé yìí rèé ah, ok. Um, um, gbà kò fi eléyìí tèkì á. ẹ ṣe mọ no it's fine. ṣé gan mọ. ok. all right. yes ma. yes. dábọ̀ ma. welcome. Thank you. Anyway, ṣé o ti fẹ́ máa lọ ní ah, àná? Máa lọ ní òbí. Why ti dùn jù? Why are you calling me again now? I really enjoyed you. Ah, no problem. Ọ̀fẹ́ bí ká tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀. O ti rẹ̀. Ẹ̀rù òbodò. Maybe next time, let's keep that for next time, please. Wait, o ti ń kí mọ́lẹ̀ ṣé yà? Ǹjẹ́ ǹjẹ́ wọn lọ. Wọ́n wà lára. <laughs> Oh, just come in. Wọ́n wà lára èmi gan ò lè wá pàrọ̀ àwọn bàbá àwọn ọ̀nà kò yẹ bẹ́ẹ̀ ẹ̀ No, wàhálà mm, I'll drop you. omi àgbèrè la fi wà níyàn lẹ́yìn iṣẹ́ wùwà bẹ́ẹ̀ ni pàjá gbẹ́bí ọmọ yìí ń lọ òwú sinimá dìka ni màlá sinimá. lẹ́yìn iṣẹ́ wùwà bẹ́ẹ̀ ni pàjá gbẹ́bí ọmọ yìí ń lọ. A cup of tea? Eh, yes o ṣe o ṣe. torí èmi fẹ́ mu tíì ni. Eh, eh, o lè bá mi fi some slices of bread sí. oh okay. soon we'll have another outing again. Torí the other one yẹn make sense gan. <laughs> ah. Ah. Mọ́tò ìyàwó mi ló ń tẹ̀lé wa ike. Right behind us, olúwa lẹ́yìn are you? the red car. Kí ni gbogbo àìpá wa kí ni gbogbo màmá rìn kiri bí ìgbóná kí sí wọ́n má wọ̀rí má don't worry má panic tiẹ̀ o má panic Then, then boss pé báyìí Boya, bóyá ọmọ ẹ̀tọ́ lè ọ àti ètí rí mi àti rí mi àwa ló ń tẹ̀lé ẹ kí ni gbogbo nọ́nsẹ̀nsì ìtòrí ah kí ló ń wá kiri don't, don't, just, just, just don't worry. She's, she's, she's not a violent person, I think. I'm not sure, but I, I, I, I think she's not a mo kó mi ò tiẹ̀ rọ̀ kan mi ò rí tí mo kó wọ̀. Are you sure she's your wife? She's my wife's car. Now. was her. Psst, take it, it's getting me. Ah. Honey, eh? are you okay? Uh, Yeah, mo wà. Oh, eh. Eh, is everything okay? Uh, um, okay, uh, baby show wa okay. Um, ṣé ẹ ṣe Uh, Okay, um, wo uh, Madeline, jẹ́ ká dúpẹ́ Look lókun you're, lọ́rùn. Let me just go and chop her first. Eh? Yes. Eh. It's fine, it's fine. Eh. Yes. O fẹ́ lọ drop wẹ̀? Yeah. Eh. Um, baby, you lọ́dọ̀ yín? Mm, mm, two seven three, Okay, it's fine, it's fine. Just come with me. Are you okay? Uh, eh, mom, I, I, I'm, I'm, oh, I'm fine. Come, come. Yeah, baby, uh, uh come. O, o, o, overload, o, overload drop where? Yes. Uh. Yes. It's fine, don't worry. It's okay. Oh, oh, there's no, wrong. Yes, yes. Don't worry. Don't worry. Don't worry. Don't worry. Don't worry. Don't worry. Don't worry. Don't worry bẹ́ẹ̀ ni pàjá gbẹ́bí ọmọ yìí ń lọ òwú sinimá dìka ni màlá sinmi àlẹ́ ìṣe kù ọ́ bẹ́ẹ̀ pàjá gbẹ́bí yìí ń lọ. pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ tí báwo ni wọ́n sọ fún iṣẹ́ àwọn obìnrin ti pa mí. question ti fẹ́ ojú ọpọlọ mi mo ń gbọ́ tí yóò ń bára ọ̀rẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ní boyfriend ẹ̀ títọ́ ní tó gbaná jẹ tó ṣe kíní so ó kàn jẹ́ kí n wà curious ni pé káti ẹ̀ jẹ́ ẹ̀gbọ́ náà káti ẹ̀ ní èmi ni irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wípé àti ok káwọ sí ni ọ̀rẹ́ yìí sí àti marry ó jáde wá dé wá wọlé wá bá èmi àtòbìnrin lórí matrimonial bed. Uh -uh kí ni o kí ló tiẹ̀ máa ṣe kí ló máa ṣẹlẹ̀ nínú píjọ yẹn um, don't let us talk about it it cannot happen abi. Uh, of course kò lè báwo lè fẹ́ happen but I akàn sọ pé just it. just in kí kí ló tiẹ̀ fẹ́ kí ló máa ṣe. Hmm. wo ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wa because you know how much i love you of course now ṣọwọ́ àbí tí nǹkan bẹ́ẹ̀ bá lọ ṣẹlẹ̀ hmm. ah gbogbo nǹkan tí mo bá ní ní agbára ni màá fi bá wọn jà àti ọkọ o àti bíngò tó gbé wálé tó ń pè ní girlfriend o tí ọwọ́ mi bá kan àdá wọ́n máa ṣàwọn wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ni ṣóbi bá ṣe wà tá àti marry we are not really committed to ourselves so ọkùnrin free but pé o ti wá fẹ́ mi níyàwó àti ṣe lọ́kọláya o wá misbehave mo ò ní take lightly o. Eh, sorry tí máa gbọ́ èyí dáadáa o ló máa ṣá mi. bẹ́ẹ̀ èmi. atọ́bí mi yẹn náà. ọ̀dọ̀ èmi kọ́ là ń sọ̀rọ̀ ẹ̀ but wípé tó bá tẹ̀ wá jẹ́ mi pé wàá ṣá mi wàá ṣá mi kú. màá ṣá ẹ títí tẹ́mi máa fi bọ́ lára ẹ̀ ni àti nuisance tó tó bá gbé wá sílé náà. náà ti ẹ̀gbọ́n tó obìnrin tó fẹ́ ṣá but wàá ṣá èmi wàá ṣá mi as in málámálá wàá ṣá mi kú. fún mi lẹ́jọ́ tẹ̀ ti change mood mi no no no ẹ ṣe ṣe mi làwa ń sọ̀rọ̀ ẹ nìyí bá kan <laughs> hypothetically no we are just uh, <laughs> you know but as in wa ṣá. <laughs> ọlọ́run tiẹ̀ ní jẹ́ kárí ọlọ́run tiẹ̀ ní jẹ́ kárí rẹ̀. project kan tí mò ń ṣe lọ́wọ́ jàre eh, so òun really bother mind me because kò tí really love it ṣe so òun ni mo kàn pray lé lórí eh, ni mi ò ṣe yẹn sùn. so níbo ni àwọn dọ́kúmẹ̀ntì contract yẹn wà. Eh, dọ́kúmẹ̀ntì wà lọ́fíìsì oh. mo kàn ń commit everything to the hands of God. oh that's nice that's uh, really nice. Um, ṣorí. Sure ó wà òkè. wọ́n jẹ́ ká máa gbàdúrà nípa iṣẹ́ nìkan every time máa fẹ́ kó jẹ́ ká máa fi ọ̀rọ̀ family wa iná ká máa fi lé ọlọ́run lọ́wọ́ because family really matters every gan àbí o rí pé látọdún yìí tí mo ti bí àdùnfẹ́ ṣé kò yẹ kí n ti bí mi lọ́mọ mi ni Adu is going to be nine very soon. Hmm, ọ̀tọ̀ ọ̀rọ̀ ni lọ́rùn ni but worry ara ẹ̀ hmm? everything is in God's hands eh? everything is in God You ń ṣe àdìsí kò sí tó ṣe she kò sí tó ìṣàwà náà ṣàlà bí àkókò sí ló wọlé. ọlọ́run ṣe hmm. yẹ sórí mo mọ̀ pálọ́run yẹn náà ló lè ṣe ni mo ṣe ń sọ fún ẹ pé ká máa kọ̀ mí tẹ̀ sọlọ́run lọ́wọ́ ẹ̀ kó má jẹ́ kí àdúrà iṣẹ́ kó pọ̀ ju ti ohun yìí ẹ̀mí iṣẹ́ gùn èèyàn lọ hmm. then ìwọ̀nba owó ta rọra ní ta bá fi òótọ́ inú kun ó tó wà lódojú alẹ́. thanks my darling you know I love you so jẹ́ ká sùn. Do you love me like I do? Do you care for me like I do? Michelle. Um, one more round, sir. Please, can I see her? Um, I check with one, sir. Okay, no problem. All right, sir. Yeah, hello, ma. Um, Mr. Jide won't be by any ma. No, ma. Emma be no, ma. Yes, sir. You can go in, sir. Thank you. You're welcome, sir. Okay, sure. Yes, Emma, I share. Yes, sir. Bùkọ́lá arákùnrin yìí ó ti tutù jù fún sọ bẹ́ẹ̀ wọ́n ní wọn wà compatible. kò lè tó yẹn o kò sọkùnrin kankan tó yẹ fóbìnrin ṣorí tí abirùn bá lówó àárọ̀ tó lówó á fẹ́ the most beautiful girl in the world. you are right but kí ló wá lè jẹ́ problem títí. like he is not a man on bed. ah àrò burúkú gbáà nìyẹn jẹ. Hmm. torí ọlọ́run kí wàá ní èrè ìgbéyàwó láìsí àdùnmádẹ́gẹ tó tún múná dóko gidi mẹ́. wo àwọn àpáàdì gbáà ni nínú ìgbéyàwó tọkùnrin ò bá ti lè ṣe pírọ́blẹ́mù ni tí wàá gbọ́dọ̀ bílẹ̀mù ìyàwó ẹ̀ torí tọkùnrin bá gún tó bá bẹ̀ẹ̀ sún bẹ̀ẹ̀ sún báwo lè ṣe máa lọ ṣe é ṣe náà. oníṣẹ́ṣe. ẹ ò oníṣẹ́ṣe gbé bá jọṣe gbé mò wá lé oníṣẹ́ṣe mi oníṣẹ́ṣe. ó dàbọ̀. Thank you. Babajide. Yes. <sighs> Kí ni problem ẹ̀ gan? She's just too used to sex. How do you mean? Ṣé ni méjèèjì lọ wáyé before going into marriage? Church láti pàdé ẹni lọ and you tẹ̀lé òfin gbogbo. Um, no sex before marriage or a alcohol for sex is uncontrollable. Hmm. Yes, to both. Um, a jẹ́ pé ìwọ ló ti fi bàjẹ́ yes how i will explain sọrí ẹ̀yin ọmọkùnrin wa kò kí ń ṣe gbogbo agbára tẹ bá ní lẹ máa máa lò lórí ìyàwó yín tí eré bá ti ń di eré orí pápá because we will get used to it and we will always want it like that nǹkan tí mo fi ń sọ fún yín pé ìwọ gan ló fi bàjẹ́ ni. ọ̀rẹ́ mi mi ò fi nǹkan kan bàjẹ́ èmi kọ́ ni mo fi bàjẹ́ èmi kan wà very unlucky That's your bad market lọ́jà bad market how. my wife is a pretender kò yàtọ̀ sáwọn ọmọ aláṣẹwọ́. oh no are you okay we are talking about your wife for crying out loud. i know and i don't like to speak of her like this kò maybe mí bí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ but I've not been happy since i got married. kí ni nǹkan tó ṣe gan wo má jẹ́ kí n parọ́ tó ẹ̀ kémi náà tó marry mo marry marriage being time of happiness and joy but I discovered it is not surely marriage tó wọ̀ it is like life itself that is full of battle it is not a bed of roses. yeah yeah true my marriage my woman. Yeah even méjèèjì ọkọ̀ jẹ́ pé necessary even ni. Hmm. kan búburú tí èlò lè ṣaláì máa ní. Um, sori Jídé being a husband is a whole time job mo fẹ́ kí o ṣe ọkàn ọkùnrin because mo ti fi pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kí ń ṣe lose to sex nìkan ó dàbíi pé um, mismanagement of sex ó ti fẹ́ máa wọ̀ so you really have uh, to be strong ó ti wọnú ìgbéyàwó yìí tó hàn kí n tó rò kí n tó ṣẹ̀ṣẹ̀ wá rí reasons tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi máa ń kọ̀yàwó sílẹ̀. Right now, I, I, I, I don't even know what to do. I'm considering. No, Jide, don't even think about it. See, ilé ẹ̀kọ́ ní ìgbéyàwó jẹ́. We all have to put in our best to protect our home. Eh? See, marriage has many pains, but celibacy has no player. Ronke, Ronke, you, you, you, you're not getting it. Oh, dear, go from my own perspective. Ọgbẹ́ ọkàn are ti ń pọ̀jù fún mi. Ó ti ń sú mi. Wọ́n rò pé kí n wà lápò ọgọ́ ìbá status mi sìn lọ. Oh, cinema, the cinema, ni màlá ṣe wù ọ́ bí ẹni pàjáwé mi yìí. eléyìí bó ṣe sùn tó kàn lé gbogbo ara lẹ̀ bí ẹni bí ẹni pàtẹ ní dálékọ́ owó hmm? owó rẹ tún tilẹ̀kùn tó bá jẹ́lómi ló wọlé ti tán ẹ báyìí ti tán ẹ tán tán ẹ ní kinní tó tó tó tó bá kó bá mi ni. i'm sorry ìwọ náà ni mo ń dúró dé bí báyìí tí mo fi gbàgbé sùn má bínú. bọ́ńbọ́lẹ́ wáyà sí tójú òbí rẹ̀ fi wọlé odò ah, mo tún fẹ́ yà sí office náà mo ti ń we had an important uh, presentation lẹ́ni yìí in fact bá a ṣe ń ṣe tán gan ni mo bọ́ sọ́nà. Hmm. Um, ibi àwọn presentation yẹn náà ni gbogbo gbogbo tójú ní powder gbogbo red lips hmm. ti yí. olùtúrí red lips kìíní. bóyá stamp mi. ok. Uh, <laughs> ah ó <laughs> ti rántí wo ó mọ tó ṣẹlẹ̀ hmm? ó rántí kíní grant Ford Foundation tí mo sọ fún yín pé wọ́n deny wa ìgbà tí chairman bá wọn ṣe meeting ní New York tí àròpá ti lose yẹn bí wọ́n ṣe inform wa nìyẹn pé country rep ló wà Nàìjíríà o ó dẹ̀ ló máa meet pẹ̀lú wa so opportunity níbi chairman ṣe tì mí sí ni pé èmi ni máa ṣe president ọmọ gbé mi ni ọmọ gbé mi ni wizzy ọmọ kan tó ní náà ọmọ gbé mi ni wizzy di organisation yẹn wizzy gan ló yẹ mí gan ni the real wizzy so bí nǹkan bẹ̀rẹ̀ presentation yẹn nìyẹn ti kàn júlẹ̀ fún mi ò lo ten minutes bọ́n ṣe kó díẹ̀ nìyẹn to shall cut a long story short you got gotten the grant <laughs> so you know in the midst of the excitement you know bí gbogbo wọn ṣe ń congratulate me ah you know yinki nice one good one ó dẹ̀ pé àwọn ìyá méjì tán wà ní bọ́ọ̀dù wa yẹn lọ́jọ́ pé pancake gbẹmẹ̀rọ ni wọ́n gbogbo ẹ̀ wọ́n máa ń kun ní like ten layers so ibi tó ti hàn pé o oh, good job my boy good job my boy <laughs> ẹ wọ́n ṣe <laughs> ètò àṣẹlẹ̀ nìyẹn àwọn ìyá yẹn nìyẹn ah o oh, oh, gà kí ló dé kí n tiẹ̀ rẹ̀ kí n tó. you act like a pig and I put it to you that you were so daddy. àwọn ìyá yẹn ni nà ó sábà mọ àwọn ìyá yẹn ti máa ń ṣe gbẹ́kọ̀ máa ń ṣe ẹ́ńdẹ́kọ̀ láti yẹn ní. ó kè ṣe ṣé kọ́nà fẹ́ hàn pé kí n má nìkan kí kí mi kọ́ máa họ́ọ̀gù mi tó fẹ́ kọ́ sáà mi ni lásán ṣáà ni àwọn ìyá náà. you are a flat baby I hate your way. go go go. àwọn ọ̀yá hello Rónkẹ́ ó ti wà tún tún sentimental tún emotional. máa bá bá jẹ́ ṣé kí ni kọ́ máa họ́ọ̀gù mi sọ̀rọ̀ mi jẹ́. do you you that you know nothing about pain. Omi àgbèrè omi àgbèrè láfiwẹ̀ wọ́n ni wọ́n ṣe. Mo fẹ́ báyàwó mi ṣeré náà. Ẹ̀rẹ́ òṣèlú ni Dèfínjọ. Má ṣe bẹ́ẹ̀ náà. Òkèlè sọ sí. For what now? well um, actually o ó ní nǹkan tí mo tiẹ̀ fẹ́ yẹ. just talk. mo sọ̀rọ̀ nínú àwọn afọwọ́kàn mi. anyway oní ti fẹ́ bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ kò yẹ mo fẹ́ inform ẹ wípé personal contract ti gbẹ́rọ̀ tó bá mi facilitate yẹn ó ti bọ́ sí i. Mm-hmm. Hallelujah. Ah. Ṣé o ti tán náà nìyẹn? What more? Ah, sọ ó wà romantic. Ó tiẹ̀ lè fi pec ṣọ́ọ̀kì hallelujah yẹn. Yes now. Ṣé pec yẹn ó tó ọ̀rọ̀ lọ́hùn tí mo sọ? It's okay. Yeah. Anyway, the cocoa of the matter gone. We pay, you know àwọn people here wọ́n for mi ní um, contract yẹn on the precondition wípé màá um, lati ṣiṣẹ́ wọ fifty percent kan tó release uh, seventy uh, percent of the funds for me. yeah so um, so <clears throat> ṣòdò mọ̀ wípé ìwọ náà ló encourage mi pé kéèyàn má dayà dé ilé iṣẹ́ oníṣẹ́ nìkan kéèyàn ní personal clinic tiẹ̀ náà on the side ó sì mú mi ṣe gbogbo contract so to wá ṣẹlẹ̀ ní wípé mo wá wò pé kí n bá ẹ sọ òye ẹ bó ṣe lè ràn mí lọ́wọ́ blaze oṣuamọ. èmi náà mọ̀ mo mọ̀ pé bí òun dédé jẹ́ kó mo lù lọ́dọ̀ tiẹ̀ mo mọ̀ pé máa nídìí wọn lọ́wọ́ mi náà ni. má ṣe bẹ́ẹ̀ má ṣe bó ṣe tó má ṣe bó ṣe tó ẹ̀rọ náà ṣe wá ń ṣe ara rẹ̀. kí ló wá fẹ́ kí n ṣe bá. Ah, wàá gbà yìí wàá gbà yìí sórí mo kàn fún pé <clears throat> since wọ́n pé jẹ́ seventy million wọ́n pé tó bá tiẹ̀ lè bá mi rí bíi thirty million. you understand kí n jump start uh, project yẹn wà láyé ó máa make sense hmm? thirty million naira look, pẹ́ thirty million naira. I know. that's fine something you can do now. okay I'll try. is is that a yes. I don't know I want to ask. bèbí ó mọ̀ pé wọ́n nìkan náà ló lè ràn mí lọ́wọ́ náà eh? who else ló máa lè help me eh? babe babe. get true appreciation. Get ah. true appreciation. You eh? know, you have very appreciative. Eh? Aww. Wait, monitor. it there. Sorry. Mo sọ́dọ̀ mọ́ mi ni mo ló bá wọn ṣeré. Mo lọ sọ́dọ̀ mọ́ mi ẹ̀. Ó ṣílẹ̀kùn gbogbo orun dẹ̀ gbalẹ̀ báyìí. Jíde, báwo ni mo ṣe ń ràn? Mo dé mi ò láìkẹ̀. Because mi ò understand ẹ̀. Báwo ni mo ṣe ń ràn? Gbogbo ikú tó pa ìbálòpọ̀ láàárín ọkùnrin àtobìnrin, gbogbo ẹ̀ mo mọ̀, gbogbo ẹ̀ ló yé mi tí mo bá dákẹ́ tí mi ò bá sọ̀rọ̀ mi kì í ṣe ọ̀tẹ̀ mi ò kàn fẹ́ sọ̀rọ̀ ni. When are you going to stop? ó tún fọlọ́n búra lórí èké ó ń parọ́ tó fọlọ́n búra. She who immerses herself in wrong sexual intercourse will be assailed by premature aging our strength will wane ẹyinjú oh, ó really like to talk. our mouth and our armpits we emit bad odor, just like i'm perceiving lára ẹsìn our teeth will fall out and many more maladies will afflict her nǹkan kan me babájídé ọmọ ṣíkòmáyà ṣe mo máa ṣe like I've been doing is to keep protecting myself alákìsà tó ń jó lóhùn bó pẹ́ bóyá ilẹ̀ amọ́ lọ́dún. kí ni gbogbo àṣà ọmọ tó ń pa yìí lọ kí ló dé i'm sick and tired of you why can't you trust someone. i can never ever trust a promiscuous woman like you. obìnrin tó ń ṣàgbèrè tó ń yàlè bí ó bá parẹ́ àpọ̀kọ mi ò lè ẹ́ bàjẹ́ kó pa mí aṣẹ́wó oníranù ni ẹ́. you act like a pig. and I put it to you that you are my daddy. I am not what to do. Is it that you've lost your home training? You are a flat, baby. I hate your way. Go, go, go away, yeah. Cause you make me cry every day. Do you think you know what pain is all about? it to you that you know nothing about pain. Ooh. Omi oh, omi àgbèrè, láfiwẹ̀ wọ́n ni wọ́n ṣe wá, bí ẹni pàjá bèbí wọn lọ. Omi àgbèrè, láfiwẹ̀ wọ́n ni wọ́n ṣe wá, bí ẹni pàjá bèbí wọn lọ. Oh la fi wà yìí o lẹ́yìn ṣe hùwà bẹ́ẹ̀ ni pàjá ọmọ yìí ń lọ òwú sinimá dìka ni màlá sinimá lẹ́yìn ṣe hùwà bẹ́ẹ̀ ni pàjá yìí ń lọ. My husband said he won't be coming home this month anymore probably next month. Ah. Hey, <laughs> your husband dey try o. How can a man abandon a woman here in Nigeria for the past six years without even looking back? Hey, hey, wallahi, your husband get mind. My husband no abandon me. As long as my husband dey perform im duty. Eh, wait, wetin be duty? Wetin be duty? If the the main duty no dey, I no do oh Ah, hey. See, let me tell you. Can't you see there are a lot of pretty girls on the streets? Looking for a good husband to get married to, but yet to find none. Someone like me who have one, who is only far away in mind but close to my heart. Carrying out his obligation should be thankful, prayerful to God to protect him always for me. See, let me tell you, it is better that I don't see what my man is doing over there than for my man to be in this country, jumping from one woman to another keke keke keke keke from everywhere you see this my small hand Now go take wine now. <laughs> see anyway baba god is the is the judge and i pray that he protects us all home and abroad. ami o. yeah then um, how far with your children's um, school. school. <laughs> I just received my domiciliary alert last week. So by this so Monday, I'm taking them to register them in Adonife school. in order for me to have some freedom just like you. Oh, that's really nice. I'll have to come with you so as to check on my baby too. That's nice. It will be nice, at least I'll have a companion on the journey. And now, we go just from here, reach the place. Um, uh, no, Allah. So, um, what should I prepare for you? Just give me rice, everything you have. No, go kitchen. Darling, I am so happy. Thank you for staying at home today. At least I have you all to myself today. Yeah, the one is one level. You're uh, making it sound as if I don't stay home at all. You! You don't stay at home. Oh. When you go to work, you come back very late. <laughs> Eh, <laughs> That's why you're a man. Yeah, so, so did you allow him the first place? First take this off. Then, easy. go pop, I'll go and pop. Let it pop. I'm happy. Mm -hmm. Wow. ah. <laughs> okay, I'll take this to be my car. No problem. And this is love. Yeah, um. Cheers. mo ti dàbí kí n sọ fún ẹ mm-hmm. mo máa dé school àwọn adìfẹ́ lọ́la. Ah, kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé kò sí problem. Mm, no no problem um, Grace ló fẹ́ kó àwọn ọmọ ẹ lọ school yẹn máa wọ pé kí fẹsẹ̀ kọ́ jẹ́ kọ́mọ. kí ló ṣe school tí wọ́n wà tẹ́lẹ̀ ṣé wọn kọ́ wọn dáadáa ń bẹ̀ ni. Um, no really ó fẹ́ kó wọn lọ sí boarding school because dale àwọn ọmọ yẹn lọ tẹ́lẹ̀ tó bá ti kọ́ all over the school bench she can have time for herself you know. <laughs> You're not nice. Yes, no. Oh. Oh, excuse me, darling. <clears throat> I had to do this. yeah, hello. Yeah, báwo. Ah, mo dé ní sùúrù tó fọmọkùnrin yìí o bó sínú á sì máa tẹ̀mí lójúmọ́lẹ̀. kí ni problem yẹn gan no like seriously kí ni problem yẹn náà look wàá lọ ní sùúrù ni o wàá lọ in fact olóò ní sùúrù wàá tún lọ ní sùúrù kún ni i mean it was an official call and i had to go take it like there's something urgent i need to attend to at the office yeah so i have to go now and mi ò ní ó rẹ̀ ń ṣe báyìí pé kí ọmọ gbà lọ cool down fún láìfẹ́ ni o kó gbogbo ilé jẹ o. you are living. why won't I leave him? yes I am living. you want to know if I am leaving I am leaving. look tẹ́tẹ́ bá máa ń rí ọkùnrin tó wà job blessing sí tí ò níṣẹ́ ẹ máa complain ẹ máa lọ orí òkè ẹ lọ máa gbàdúrà ẹ lọ máa bá láàfà àgbẹ̀ kan bá yín ṣe kó ríṣẹ́ kó atún níṣẹ́ sí atún wà active àjáde àwà kínní o tún o tún o tún o tún complain ọlọ́run fi bẹ̀rẹ̀ o ọ̀tún ọlọ́run. ẹ fẹ́ You are leaving already? No, I'm not leaving. I'm rehearsing with you. Let's go. This is what you I'll take this on the road. Mo rọjú nítorí ìfẹ́ tí mo ní sí for real èmi gan gbà tí mi ò tí ì máa rí mo máa ń sọ ni pé ọkùnrin kọkùnrin tó bá bá mi dánrú ẹ wò máa fi mú ẹ̀dàn rí ṣùgbọ́n nígbà tí mo máa rí bábẹ́ẹ̀jì ò rí bẹ́ẹ̀ o àdúrà téèyàn máa máa gbà ni pé kí ọlọ́run pèsè owó fún yàn téèyàn máa fi tẹ́kẹ̀ ara èèyàn àtàwọn ọmọ téèyàn bá bí because gbogbo àwọn ọkùnrin téèyàn fún pátápátá yìí gbogbo wọn náà ní tendency àti treat yeah ṣẹ́fẹ́ yìí tí ò bá treat lọ́mọdé tó bá dàgbà tó ń ṣàrè sto kẹ́yìn. ẹ wo àǹtí o tọrọ ẹ lẹ sọ ah. ṣẹrí ọ̀rẹ́ mi kan fẹ́ ọkùnrin ọṣàṣàpọ nígbà tọkùnrin máa dùn ẹ̀tàn hmm. ní kitchen gbogbogbò ní bedroom nǹkan gbogbo kọ́nà lé wọn báyìí ó ń kò bá sùn fún bẹ́ẹ̀. Eh, ìyẹn dà náà. kò ń ṣe nǹkan tó dáa nígbà tá a gbára ọ̀rẹ́ mi ò ka lọ́rẹ́ mi sọ̀rọ̀ síta pé ẹjọ́ ẹ gbà mí lọ́wọ́ ọkọ̀ yìí o kó má sọ mí da arúgbó ọ̀sọ̀gọ̀gọ̀ ṣé wàá rí ọkùnrin gbogbo àwọn àdúgbò ẹ̀bá gbogbo àwọn obìnrin tó wà ń bẹ báyìí tó ń rèdí fílẹ̀ngẹ́fílẹ̀ngẹ́ báyìí ó ń kó bá sùn fún wọn ibi iṣẹ́ nǹkan náà gbogbo àwọn omidan tó wà ń bẹ ó ń tẹ̀ wọ́n ni. ṣé mi sí. ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé tíyàn bá ní owó tó fi gbogbo ilé ṣe kìkì owó tí ò bá mọ àdùn kan tá à ń sọ yìí bí ẹni pẹ́ ni òun mọ̀dùn ayé ni ṣẹ́rí kìíní tá à ń wí òun gangan ládùn ayé ẹni tí ò bá tẹ̀sítì ẹ̀ kó lè mọ̀dùn ayé. ṣẹ́wá rẹ̀ nìyí o kẹ́gbọ́n nígbà tí rìsọ́ọ̀tì ọkùnrin máa jáde obìnrin márùn-ún ló lóyún fún lẹ́ẹ̀kan náà ṣé mò ń parọ́ ni. ẹ ó da ò ìyá lálàyé gbogbo ọ̀rọ̀ ẹ pátápátá ló yé wa bọ ọkùnrin wo lẹ ń pè ní ọ̀ṣàṣà. àǹtí ẹ mọ̀ tún mọ̀ ṣàṣà ẹ má má jẹ́ kán bá yín gbọ́ níta ọ̀ṣàṣà ọkùnrin ni ọkùnrin tí kò mọ obìnrin rí bẹ́ẹ̀ ni. ṣé kìí ṣe pé omi ń pè virgin guy. yes. Ah ah. virgin, virgin guy. yes. lásìkò tá a wà yìí níbo lèèyàn tiẹ̀ máa ti rí virgin guy then téèyàn bá rí wọn báwo lèèyàn ṣe máa dá wọn mọ̀. Ah, ah, àǹtí ẹ dẹ̀ máa ń sọ̀rọ̀ bí ọmọdé wọn ò ṣòro láti dá mọ̀ ṣe nínú ìwà wọn bá àti ṣe sí wọn ẹ ti máa dá wọn mọ̀ àfi bí òkóbó. <laughs> ok o ẹ̀yin lecturer mi in fact mo ń gbádùn lecture yìí èwo wà ní second hand. oh second hand ẹ jẹ́ kí explain ẹ̀ fún mi. Ah ṣé kan á ọkùnrin tó ti marry rí tó wá divorce and remarry. Hmm. This is interesting. No. Yes. So ọkùnrin tó bá ti lose virginity ẹ̀ kéèyàn tó fẹ́ kí ló ń pa àwọn yẹn. gbégbégbé gbogbo ẹnu ẹ sọ̀rùn ìwọ náà fẹ́ sọ̀rọ̀ ìwọ ọmọ mọ́mì lásán àǹtí ẹ má bínú jàre kéṣìṣì ṣáláńgá tó bà lórí oúnjẹ wa ọkùnrin tí ó ti lose virginity ẹ̀ kéèyàn tó fẹ́ common man lásán nìyẹn. common man. yes ó kò jẹ́ pé common man tó bá lè control ara ẹ̀ ní complete man. ó ti force another level nìyẹn ju gbogbo ẹ lọ ó perfect man now. Hmm. oh yeah no perfect man that's right. right bó ṣe mọ̀ wípé ẹ̀yin ọlọ́mọge gangan gangan ẹ̀yin lè ń dalẹ̀ ayé rẹ̀. yẹ́ẹ̀ ṣẹ́bi tẹ bá jí ní jíǹjì ayé yín tó yẹ ká rọra wá very young guy bíi tiyín kẹjọ máa grow kẹjọ máa kó ọ̀rọ̀ jọ ẹ ní ṣe yẹn o ẹ máa máa wá married man káàkiri married man tó jẹ́ wípé òun àti ìyàwó ẹ̀ náà jọ ń ṣiṣẹ́ tó jọ ń kọ́rọ̀ jọ ẹ ẹ ẹ ẹ ẹ máa lọ máa wọnú life wọn in fact mo rí ọkọ mi tó ń gbé obìnrin kan jáde ní hotel recently yìí mo wá ń drive tẹ̀lé wọn lẹ́yìn kí n tó mọ̀ wọ́n ti ní minor accident. Ah, ah, ṣé kò pọ̀. Hmm. ẹ wo èmi ò mọ bọ́n ṣe ṣe tán fi la orí ara wọn mọ́gi o because mi ò tiẹ̀ tí ì sún mọ́ wọn eventually ṣá mo súnmọ́ wọn mo dẹ̀ play very very maturely èmi ni mo rescue girl yẹn mo gbé sínú mọ́tò mi mo dẹ̀ drive ẹ lọ sílé wọn ṣé mo nǹkan tí mo wá tún ṣe fún tó jọ lójú jù mo wá fún ọmọ yẹn ní fifty k. Yeah, that's good. That's very good. That's nice of you. Yeah, because nígbà tí mo dé area tó ń gbé I was like wow ọmọ you need help mo dẹ̀ wà very sure pé ọkọ mi to gbé ó lè má fún ju bíi twenty k lọ má wò pé kí ni twenty k yẹn gan kí ló ṣe ní láìpẹ́ you know hmm. in fact a ní láti wà very very careful. àǹtí kí lẹ̀ ń sọ tí wọ́n ṣe ní accident yẹn màá wá tẹ fún speed mọ́tò mi màá fi gbá wọn dànù sẹ́mi bá tètè fìbọn lọ́rùn wọn màá wá tí wọ́n ti ń dí àkàrà òru gbígbóná yẹn máa yí lérí gẹ́ yẹn tó bá máa tún lé ayé wá àmín tó bá máa padà wálé ayé ah tó bá gbọ́ mẹ́ẹ̀ ó máa máa sá ni àǹtí yẹmísí ọ̀ṣàṣà àbíkílẹ̀ pé tó bá pè mí ni if i was to be your friend mo máa mú bọ̀bọ̀ yẹn máa ṣá wẹ́wẹ́ ẹran ẹ̀ ni mo máa á fún gbogbo àwọn tó fún lóyún ni ṣó lóun stupid ni um, anyway. àǹtí ẹ ṣé wà ń tẹ ẹgbẹ́ ọgbọ́n bàtà ń sọ. Ah, gbogbo ẹni mò ń gbọ́ wá káyín lára ju àwọn ta lọ. ó bá mi lára ó bára mi ṣe ló ń já mi jẹ ó já yín lára jẹ. ṣé ah. ah ṣe ló ń yan ọ̀tá mi lára ni. kẹ́ni nice day ẹ ṣé. ẹ ṣé gan. ok all right see you tomorrow. Baby, what's the prepare for? I'm not interested. I don't want. Why? Ṣé mo You bẹ̀ẹ́? Mo sọ fún mi pé mo ti gbọ́. Má parọ́ mọ́ mi, má parọ́ mọ́ mi. Èmi àti ọjọ́ sọ bẹ́ẹ̀. Jíde, kí ni mo lè ṣe tó you dá ìfẹ́ mi padà sókè? Bọ́mi, ìfẹ́ ò fi gbà kankan kó ní ọkàn mi. ọba mi bí mo mọ̀ wẹ̀ ní ó tẹ́ mi ní ẹnu ẹ̀ lọ́bẹ̀ náà balẹ̀ ṣùgbọ́n ìfẹ́ mi ti fi tó kórìíra lókè tí ọba wa tó bá wò lè jẹ ewu ṣùgbọ́n tó bá rí èèyàn nífẹ̀ẹ́ inú èèyàn bẹ́ẹ̀ máa ń dàbí ọba jìbẹ́ ṣùgbọ́n téèyàn bá ní ẹwà kódà kò dájú ìgbín lọ tí wọ́n bẹ tó kókó rẹ̀ gbélé ó máa mú ayé sún èèyàn bẹ́ẹ̀ ó máa máa yé sún èèyàn bẹ́ẹ̀ ní jìbẹ́ ṣàánú mi ayé ti fẹ́ sún mi no, no no no no no Omi. Bomi, I love you still. I never stopped loving you. Ìwà èyí lèmi ò ní contain. just listen, listen, just stop touching me. Ṣorí gbogbo nǹkan tí ó máa ń wu ọkùnrin lára obìnrin ọkùnrin bíi tèmi o gbogbo ẹni mo rí lára ẹ tó wù your eyes, your teeth, your dazzling smile, your beautiful face. ṣùgbọ́n ìwà burúkú tó ń wò ó ti dá ọgbẹ́ sí mi lọ́kàn ọgbẹ́ yẹn ti pọ̀ débi pé ó ti wá di egbò mo wá tọ̀ àwọn oníṣègùn lọ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìṣègùn wípé kán bá mi wá okùn fún un ọgbẹ́ egbò ìfẹ́ tó bá wà nínú ọkọ èèyàn wọ́n gbìyànjú wọn ò róògùn ẹ̀ ṣe fún mi. Please, let's leave God out of this. Má porúkọ lọ́hùn sí i. Ẹnu dídọ̀tí ẹ̀yẹn náà ló fi ń pọ̀ lọ́hùn bẹ́ẹ̀. Ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin mi àti ẹ̀, mo tọ̀ Ọlọ́run lọ́nà àwọn. I prayed to him pé kó gbà mí lọ́wọ́ ìwà burúkú ẹ̀ he heard my prayers ọlọ́run gbọ́ ó hí ilé ọgbẹ́ egbò tó wà ní ọkàn mi ó wó mi sàn ṣùgbọ́n each time tí máa ti ń wú ẹ̀ ó máa ń dàbí pé èèyàn tó fi igi gún ojú egbò tó ti ń jiná lọ ó dẹ̀ máa ń dùn mí sí I love you. I hate you. Life is between B and D. birth and death. But the distance between the B and D is just C. Choice. I love you. You don't love me. I chose you. You didn't choose me. Before we got married, I told you my do's and don'ts. Or you made your choice. Or made choice like my bà mí nínú tó bá wá rò pé wàá máa wùwà tó ń wù yẹn èmi á dẹ̀ máa rẹ́rìn sí ẹnu ẹ̀ á máa dùn ó lè rí yẹn o you can never get it from me èmi àti ẹ àjọ máa máa wà nínú àìsàn ìfẹ́ yìí no I won't divorce you because I have something very important to do this morning tó bá wọ̀n ẹ̀ ó lè jáde lọ. mo rọjú nítorí ìfẹ́ tí mo ní sí i mo rọjú. hello Bukola yẹ kí ló ṣẹlẹ̀. hello ma ẹ jọ bọ́bí lè ṣe ṣé a lè ta ní forty thousand. um no èló ni tag tó wà lára ẹ. fifty k. ah no kò gbà kò gbà ẹ eh, but hold on ta ló fẹ́ rà. oh Mrs. Rollins. um, ní kàn mú ní forty five k. You're such a bush girl. Mrs. Rollins náà ló ń jẹ́ mọ́mí Kofi. She's our customer, so give her for 45k. Yeah, alright. Um, Shadi, o máa gbá mi gbé ọjà yìí lọ fún mọ́mí Okay. Jẹ́ kó yé wọn pé gbogbo wigs yìí ló ti bá twenty five dollars wá látọ̀hún o. So kàn mọ̀ bọ́n ṣe máa tà. All right. All right, okay. All right, dear, later. Babajide. Yeah. Kí ló dé tó fi lọ lé lọ sí? Táì ti lọ. Àgọ́sọ. Oh, 5.20 p.m máa lè bí six àbí six thirty máa máa lọ. ok jọ ọ̀rọ̀ prophet tàjọ sọ nọ́mbà àwọn tó lè wá fún mi because surely I want tí mo ṣẹ̀ṣẹ̀ kó wá láti this time around wọ́n wà very very expensive. Mm. I understand kò ń be anybody dọ́là tó lọ sókè ló kọ́ sọ. òye oh, àtẹ́yìn àbí nǹkan tá a bá rà lásán àmàtà kí èyí tàti ẹ̀ kó dé kó lọ́ọ́ nílẹ̀ kó ẹ ní problem rárá o gbogbo tẹ bá wa pátápátá lọ́nà máa ṣe láṣeyọjú. àmín. ẹ rí ìyá jésù náà sọ fún wọn ó ní gbogbo tó bá ti ní kẹ́ ṣe pátá ó ní ẹ ṣe. bẹ́ẹ̀ni. ṣé gbogbo tí ń bá ní kẹ́ ṣe tẹ bá ti ṣe ẹ̀yìn ní problem. má ṣe sá má ṣe sá. chọ́ọ̀chì wo lẹ ń lọ. ọ̀ oh. <laughs> ẹ̀m ṣẹ̀rí lẹ́nu ọjọ́ ìsà mi ò lọ sí church torí mi ò really like àwọn church tí mo rí ní area àtàwà yìí because ṣebí tó bá di bí ìjọsìn mo máa ń wà choosy bákan bákan then I'm a Muslim by birth so I pray by birth. Eh? Eh, eh, kí ló wá sọ yín di onígbàgbọ́. Oh, <laughs> um, love. Yeah, I fell in love with a Christian and we got married mo dẹ̀ ń bá ṣe sí ẹ̀ adé. ìyá dà. ẹ ṣe sá. mọ́mí àdófẹ́. <laughs> Oh. iṣẹ́ wa pa. sísá Bùnmi. wow. ẹ mọ̀ra yín ni. Uh-uh. bẹ́ẹ̀ni childhood friend Jídé ni wọ́n. oh náà ó yé mi. a jẹ́ pé bra Jídé ló fún yín nọ́mbà number. Eh, yeah bọ́ only ní kí n má jẹ́ direct mi síbi ẹ má bínú sá. ọ̀rọ̀ rajide yé mi ṣé rí sista Rónkẹ́ àbí kílẹ̀ porúkọ yín. bẹ́ẹ̀ ni sá Rónkẹ́ Badmus. inú mi dùn láti mọ̀ yín. ó ní ọ̀rọ̀ kan tí mo ti wà lórí ọ̀rọ̀ yẹn dẹ̀ ní ṣe nípa ilé broda Jídé kódà torí ẹ̀ ni sista Bùnmi ṣe wá sí ọ̀dọ̀ mi lẹ́nu. orí oh, um, ẹ gbọ́ sista Bùnmi kí ló dé. inú ẹ̀ mọ́mí àdúfẹ́ Jídé ni ó ti fẹ́ mú ilé ayé sùn Jídé kò fọwọ́ kàn mí mọ́ tí n bá ní kí èmi àti ẹ̀ka jọ ṣe lọ́kùnláyà ó máa ní láyé o nǹkan kan ò lè dá wa pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni òun dẹ̀ ní fi mi sílẹ̀. Ah, ah. <laughs> ó lè tó yẹn ni. Ah. Eh. dáàdi kí ló dé tẹ̀yìn òde wa ránṣẹ́ sí Jídé. mo kúkú ránṣẹ́ sí. kí ló wá sọ pé sísá ṣe. mi ò rí pọ̀ etí kan dìmú nínú ọ̀rọ̀ wọn wọn kàn sọ wípé eh, ẹ̀ṣẹ̀ tí bíbélì ní wípé tí ayaba ṣẹ̀ kí ọkọ kọ̀ sílẹ̀ wọ́n ní sísá Bùnmi ti ṣẹ̀. Really? ṣùgbọ́n àwọn ò ní kọ́ wọn sílẹ̀. irú ẹ̀ṣẹ̀ wo wá nìyẹn sá. ẹ̀ṣẹ̀ àgbèrè. sísá Bùnmi ṣé iná ń ṣàgbèrè ni. ọlọ́run ní jẹ́ agbèrè kẹ́ jíde ń parọ́ mọ́ mi ni jíde ń parọ́ mọ́ mi ni ewu mọ́mí àdùnfẹ́ ó dẹ̀ pé jíde ó ti ní ọmọbìnrin kan tó ń fẹ́ níta it's just pretending oh hey jíde. Hmm. Um, it's fine sista Bumi ẹ má sunkún ṣẹ́rí obìnrin lèmi náà I can feel your pains um, ẹ calm down daddy I will try and sit you there and I will talk to you ọlọ́run atúlé àtẹ̀yìn ìbẹ̀rẹ̀ yìí náà ṣe. ṣùgbọ́n mo àtẹ̀tọ̀ mi ṣe ní onídàáwọ̀ ṣe àmì ṣe ìdúpẹ́ lọ́wọ́ yín. ṣẹ̀rẹ̀ bíbélì ní efrata efrata ilẹ̀kùn náà sì ṣí gbogbo ilẹ̀kùn agbègbè yín ọlọ́run á ṣí. ẹ̀rí tí ara bá nílẹ̀ ilẹ̀ á sunkún sí ọlọ́run lọ́rùn ọlọ́run á sì pàṣẹ á ní mínímíní sẹ̀lẹ́ńdà wá wá á sì rọ̀ ara tulẹ̀ àmì jésù àmì jésù ilé àtọ̀nà yóò ní dojú rú àmì jésù àṣẹ ìtura ní gbogbo ọ̀nà abàlẹ̀ yín àmì ah! jésù gbéga lọ̀rọ̀ yín ní orúkọ jésù àmín. Good afternoon, ma'am. Good afternoon. Oh, please, um, do you have Erica Monotonament with? No, I'm sorry, no. But we have some beautiful foreign wigs that you have, like Noriko. Um, can I have up to um, 8 to 9 of that um, Noriko for Paris? And I will also need the Erika monotonament week before the 15th of next month. 10 packs each. And by the way, how much is the Noriko for Paris? Okay, hold on. It's 320, ma. Okay, can I have 10 of it? Just a minute. Hello, ma. Yes, ma. Um, customer come and be by me, ma. Wọ́n náà ń fẹ́ ten pieces of Noriko, ma. Rárá, ma. Wọ́n máa wá kó by of next month, ma. Yes, ma. Okay, ma. Um, pay me. Yeah. Jọ̀wọ́. Ẹ bá bínú, ma. Okay, no problem. ìjọba mú wọn lọ bá madam wọ́n fẹ́ kó àwọn ọ̀rọ̀ kan. thank you very much. Thank you. La fi ọmọ yìí ń lọ òwú sinimá dìkà ni màlá sinimá lẹ́yìn ṣe hùwà bẹ́ẹ̀ ọmọ yìí ń lọ nǹkan tó tó yìí ló ń bò mọ́ra ah, ọkùnrin ni ẹ o. kí ló fẹ́ kí n ṣe Rónkẹ́ Rónkẹ́ kí ni mo fẹ́ ṣe ṣé kí n bínú kí n ṣìwà kí n lọ lóko yẹn lọ tí mo bá lóko yẹn lọ́rùn ṣíjọba fẹ́ bá mi bẹ́ẹ̀ ni àbí ṣé máa torí irú yẹn kí n lọ wà látìmọ́lé. Hmm. bó kí ló dé tí bùn mi ń ṣe báyìí ilé tó ń pretend bí ẹni pé òun ò ṣe ṣé kò mọ̀ pá ṣiṣẹ́ ńlá gbà lòun ṣe ni lórí matrimonial bed yín ó rò pọ̀gbọ́n náà ló pọ̀ tó bẹ́ẹ̀. Ah, in what sense. ọ̀rọ̀ mi náà ló lọ against me èmi ni mo sọ fún pé whatever tó bá ń happen láàrin àwọn méjèèjì ká má jẹ́ kí etí kẹta gbọ́ ó dẹ̀ mọ̀ pé mi ò ní fẹ́ tú òun síta. But you guys dated for good six years. Yes, we did. We dated for six whole years lẹ́yìn ìgbà yẹn gan mo ṣẹ̀ṣẹ̀ rí pé mi ò mọ́gun mi ọ̀rọ̀ àwọn Yorùbá tó máa ń sọ pé èṣù téèyàn ti mọ̀ ti pẹ́ ó sàn ju áńgẹ́lì téèyàn ṣiṣẹ́ rí lọ ọ̀rẹ́ yẹn ò ṣiṣẹ́ fèmi o because mo rí pé ibà sàn kí n má mọ obìnrin àtọ̀ ká ní mi ò mọ̀ tẹ́lẹ̀ àwọn nǹkan tó ń ṣe kò ní kò ní jájèjì sí mi mọ́. I, I just discovered that the time I spent dating her was just a waste of time. Total waste of time. In fact, No regret. Oh, no, no, no, no, Baba Jide, you, you have to calm down, okay? Just relax. Ki í ṣe o, kò ń ṣe bí ẹ tọ́, èmi ni, èmi ni mo kọ́ ẹranko lọ́gbọ́n, èmi ni mo dẹ pàkúté tí mi ò bu yẹpẹ sí, ẹwà ẹ̀ ló wọ̀ mí lójú, ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni pé kò dá kí ọmọkùnrin torí ẹwà fẹ́ obìnrin nítorí tí a bá torí ẹwà fẹ́ obìnrin ó má dàbí pé bí ẹni pé èèyàn eh, jẹ ẹyẹ nítorí ohun ẹ̀. kílódé tí bùnmi wà ń wo irú ìwà burúkú báyìí àbí abáláṣẹ́wó ni. ìbá sàn ọ̀kẹ́ ìbá sàn tí àwọn ìbá jẹ́ aláṣẹ́wó àwọn aṣẹ́wó wọ́n máa ń ṣiṣẹ́ wọn nítorí purpose kan ni táṣẹ́wó bá ṣiṣẹ́ ó máa gbowó alágbèrè ni ò dá kéèyàn ní gẹ́gẹ́ bí aya torí tó bá fi orí ṣe tó fọrùn ṣe tó fi gbogbo ayé yìí tó fi fún alágbèrè bá a ga ta ló ta lọ ta ló lọ ìwà ta òní fatalin alágbèrè òní stop wọn ò dẹ̀ ṣe mú alágbèrè bíi ìyàwó tèmi ò ṣe mú torí tó bá ká wọn má bẹ ọkùnrin wọn yí ẹ béèrè ọgẹ omi ti jẹ́ kí n mọ̀ pé ọkọ alágbèrè òkú tó rìn lórí ilẹ̀ I'm just a walking corpse. This is serious. Kí la máa ṣe báyìí? I don't know! I don't know what to do! I don't know. I Mi mọ nǹkan tí màá ṣe. Mi ò lè kọ́. Ṣùgbọ́n nǹkan kan tí ṣe ni pé mi ò ní ẹ̀bà bàlòpọ̀ mọ́. Pẹ̀lú ìṣekúṣe tó ń ṣe yẹn mi ò ní bàlòpọ̀ mọ́. Baba Jide, I feel your pains. I feel your pains with the look of things, it is written all over you that you still love her. Mo wá fẹ́ kó jọ nítorí Ọlọ́run. Kó dáríjì. Bẹ́ẹ̀ ni, nítorí pé tí ò bá ba lájọṣepọ̀ mọ́, ewu tó wà bẹ́ẹ̀ pọ̀ o. Ṣorí àjọṣepọ̀ àárín lọ́kọláya, ó rí bákan o. Kò síbi tí obìnrin ò lè rojọ́ pé ọkọ àwọn pa àwọn ti dé kì í fìlẹ̀ tó bó ṣe yẹ lórí oh, please stop èmi abóbìnrin lọ́pọ̀ kò ní fẹ́ mi. Fúnmi ò kí ń ṣèyàn gidi ni. Bàbá Jídé, do you still love her? Yes, I do. Do you still love me as a sister and a friend? Yeah, sure. Okay, dear. Um, please, I want you to do me a favor. And what favor? Thank you. Jọ̀ọ́ bàbá mi, mo bẹ̀ ẹ́ ni. Bàbá lọ sílé lálẹ́ yìí. Wà lọ bá ìyàwó We just have to make this work. <laughs> Please. mo wo ìtàn ọkùnrin àtobìnrin mo wá bíra mi pé bọ́lá èyí wá ń lọ ṣé ká pé sólódòdò mọ́ ṣé ká pé kò sẹ́ni tí ń bá ní fífẹ́ òtítọ́ gbé mọ́. ká pé kò sólódodo mọ́ ṣé ká pé kò sẹ́ni tí ń bá ní fífẹ́ òtítọ́ gbé mọ́. Can you love and still cheat? Let everyone come to my rescue. You keep begging me every day, yet you make me cry. I cry. keep begging me every day. Yet you made me cry. Eh, can you love and still cheat? I need someone to come to my rescue. Cause I'm losing it. Cause I'm losing ah! it. I o, ṣé ṣé ká pé ìfẹ́ òtítọ́ kò sí omi àgbèrè ó ti gbáyé kan àwọn ọmọ wa ń hùwà lẹ́ni tájà gbòòbí ọmọ wọn lọ. ẹni ní ó tì ní lójújó lè lọ wọn gé làwọn ò tún kó ká bẹ́ẹ̀ gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́ mẹ̀kọ́lé alájà mẹ́jọ fún wọn. gbọ́nrẹ́ lòyìnbó wọn pa wọn fẹ́ lọ́ọ́rẹ́ jẹ̀ lákìtàn torí pọ́nmọ́ lẹ̀lẹ̀ ni wọ́n. ìwà sódẹ̀ máa yé tí ọ̀wé. like I do. <laughs> Do you care for me like I do? If you love me, stay with me. Don't play games with me. Live with me with honesty. Ìfẹ́ máa ti forí ṣọpọ́n. When you share what belongs to me to the multiple Ìfẹ́ má ti forí ṣọpọ́n Ìgbà tó ń gbóúnjẹ tó tán sí mi wájà Níbo ni ìfẹ́ wà? Ṣé bá ṣe ṣojú tá a fi jọjú bí lọ́jà ẹ̀dẹ̀ lè yó? If you love me. Stay with me with honesty. Kí làwọn kan tẹ̀lé? A ní mousse, mousse ti tán, a ní the bonding glue, bonding glue. Ah, I'm I need the six or seven. Alright, okay. Then I need serum. Serum. Ìyẹn náà ti tàn nǹkan Okay, just that àbí? Just that. Okay. Okay. Hello. Oh. oh, aunty, ṣé wà okay? I look very familiar, What dà pé mo ti Ah, yín we must ni, bí mo ti máa nails me. Oh wow, ẹ thanks for your patronage. <laughs> Ṣé ẹ máa ń gbádùn the services wa ṣá? Mm-hmm, one of the best. Oh really? <laughs> thank you and um, you look great. You look oh good. thank you, ẹ <laughs> You're welcome. Madam, Eh? ẹ ti gbàgbé wọn eh. Ah ah àwọn ni wọ́n wá sí bíbá ìgbà kan tí wọ́n sọ pé táwọn bá bá ọkọ àwọn pẹ̀lú obìnrin mi àwọn máa jòróró gbóná lé wọn lórí ni. oh oh oh my god. ẹ̀rù sísá mi ṣe rí ọ̀rọ̀ àwọn ọkọ wa yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán mà ni. kò tó nǹkan téèyàn ń yọ àdá sí rárá torí pé tá yọ àdá sí èèyàn á fẹ́ bẹ́ òdìndín èèyàn mọ́ yeah abẹ náà ni kódà tí wọn bá di odidi méjì abẹ pọ̀ ni yeah it's true ṣé irú èmi bá ti wáyé pé mo máa waste time mi ẹ mo máa lo odidi ọjọ́ kan ní salon máa tún lọlé tí bá make up ń sì bá dà pé mo gba ọjọ́ ikú ni hmm. ah, owó tí mo ná lórí make up lásán i take good care of myself ọkùnrin bá lọ máa ṣe ṣìnà ọ̀tọ̀ ọlọ́ṣẹ́ tí mo fi ń wẹ̀ láàárọ̀ ọ̀tọ̀ lélẹ̀ tí mo fi ń wẹ̀ lálẹ́ ọ̀tọ̀ lélẹ̀ tí mo fi ń yẹ fọ iléeṣẹ́ mi gan. ẹ jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín torí ta ni àwa obìnrin ṣe ń ṣoge gan. torí ọmọ ni. àìrọ̀ lẹ̀ pa torí ọkọ wa ni yeah because mi ò mi ò mi ò lè máa kìbọn nu lé kí kọ́ máa lè kọ́ wá lọ máa yìn síta it's not possible. àǹtí ẹni sùúrù tó bá happen pé ọkọ yín wọn ò lọ ṣe mistake wọn wá fẹ́ yàwó lẹ́yìn kí lè máa àwọn kò lè ṣe mistake even tó bá ti ṣe mistake èmi náà máa fọkọ lé náà ni yeah. Ah! Eh? ẹ ẹ kíra fún màmá yìí. màmá àgbà ẹ sùúrù ẹ oúnjẹ tó ti ń jẹ ti sun nìyẹn o máa bá wá assistance èèyàn tó máa máa assist ẹ nìyẹn. ee àǹtí ẹ̀mí ìnáwó ẹ̀ tí kẹ̀ ìjọba ọkùnrin ò gbà bẹ́ẹ̀. ẹ kò lè yé yín. Ah, ok ẹ̀yìn gẹ̀ ọ̀hún máa bẹ̀rẹ̀ kò sí wàhálà nǹkan tó order fún wa wá supply. ẹ rọra bọ̀. máa send àwọn nǹkan tẹ́lẹ̀. ẹ sọ èmi náà máa wá bá ní desk ẹ. ok all right so babe babe dey go mo wá ní kí n sọ fún yín pé mò ń jáde ní sàm sí ìgbà ìgbà. ọ̀rọ̀ ẹ ṣe máa. àwa your customers eh, eh. they don kolo. Oh, eh, <laughs> see you see this uh, my shop is a place of diverse knowledge for anybody who needs it. wetin and why i know dey say there's this uh, fateful day one man brought her girlfriend to the salon not knowing that another girlfriend is actually on the seat hmm, come and see fight that day the funniest thing is the madam is actually watching all the drama from the VIP settings <laughs> I tell you that's ah. oh. serious so hey my dear this place wetin we know dey see um, anyway where are we heading to. where are you going to. our bank. so how are we going about our journey on Saturday. Oh, okay. Um, on that Saturday, I will not be coming to shop. In fact, you should not be there by, by Friday now. So, it means you're going to pass a night at Oriental say. Yes, baby, I have a room at Oriental. You know I'm the one in charge of their catering and all that. So I have to be there from Friday in order to monitor every activities, you know. So will you come with me? No, I need to see someone for money. Oh, really? And how much does that person want to give you? 50k. Péré. Hey, I'm a Yibo. 50k péré. Anyway, you come with me to Orienta on Friday and I'll give you 200k. Jade, my friend! Wholeheartedly, <laughs> oh, uh, I am going with you to that Aicha Amadu wedding. Okay, now let's go there. All right, babes, let's move it. Do you love me like I do? Do you care for me like I do? If you love me, stay with me. Don't play games with me. Live with me with honesty. it for a forí ṣọpọ́n. When you share what belongs to me to the multiple Ìfẹ́ má ti forí ṣọpọ́n Ìgbà tó ń gbóúnjẹ tó tán sí mi pàjá Níbo ni ìfẹ́ wà? Ṣé bá ṣe ṣojú tá a fi jọjọ bí lọ́jà ẹ̀dẹ̀ lèyí o? If you love me. Stay with me with honesty. I really appreciate you. Oh. You have done it all. Oh, oh yeah? Yes. Thank you. You're wonderful. Oh, yeah? You are indeed a faithful friend. You see, a faithful friend is like a defense. He that found such a friend had found a treasure, a great treasure. Oh, yeah. I don't care. Yeah. I am a loser. What do you mean by that? A lot of times, man if I had married you. Perhaps, just perhaps, I would have been the most successful man on earth. Èmi àti ẹjọ́ ṣe kékeré ni. Àjọ dàgbà ni. Ilé ìwé kan náà lájọ lọ. Mo rántí dáadáa pé three years after to tó ṣègbéyàwó lèmi náà ṣègbéyàwó. But I've never been happy in my marriage. Bóyá káníwọ̀ ni mo fẹ́ ni, ó ṣeé ṣe kí n má rí ìdojúkọ tí mò ń Oh. Babajide Oshikomoya, yeah. you are an highly emotional person. You want to, to care, and I do not really care. Ṣorí gbogbo ìgbéyàwó ló máa ń ní àwọn ìdojúkọ tiwọn. Marriage is tolerance. Ṣọwárí be mo ṣe tolerate as friend, I may not be able to tolerate you like that if we are couple. See, ṣorí èmi ti gbà mo dẹ̀ ti mọ̀ wípé ọlọ́run ò kọ́ èmi àti ẹ pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó let's just remain the best of friends that we are and you know that as your friend I love you genuinely I support you wholeheartedly you know I advise you you know I'm always there for you so please ṣọmọ pé ìgbéyàwó òbí bó ṣe ń ròyìn gbogbo ìdojúkọ wàhálà gbogbo ẹ̀ náà bá rí níbi iṣẹ́ ilé lèmi náà máa ń gbé lọ. yeah you're right i'm sorry. sorry for what? oh your thought èmi náà máa ń rò bẹ́ẹ̀ náà bọ̀ Are you sure? Yeah, but èmi máa ń tètè pé ra mi ṣàkíyèsí pé we are not meant to be together. Um, Jaido, let me run along. Uh, wait wait um, Grace tẹlẹjọ ló come with wípé oh mo ti ń get you see I'll just drive down to her house then I pick her up from there we go. okay yeah. um, the bá ti dé pati ọmọ sẹ́nẹ́tọ̀ tẹ̀ ń lọ mm. ẹ ṣáà bí yeah you just be good. Hmm? Hey. You look so amazingly beautiful. Babajide, thank you. You're welcome. Let's go, John. Great, great. Abi. Babes. Ah. I'm in trouble. Please, I can explain. Daddy Adufe. Please, I beg. Despite all the trust I have in you. Please let me explain, I beg. Grace! I beg. You! Please. Even when you know that my husband is a dog, can't you get hold of yourself? Please, I beg. Oh my you. God. Daddy Adufe, thank you! Ah. Thank you! You have done so ah. well! Ah. Thank you! Mo wo riri ayé. Farabalẹ̀ now, let me explain. It's not what you think, bro. Oh. Ah, ah. More worried riri ayé. More. wo ìtàn ọkùnrin àtobìnrin mo wá ń bira mi pé bọ́lá èyí wá ń lọ. ṣé ká pè sólódodo mọ́ ṣé ká pè kò sẹ́ni tí ń bá ní fífẹ́ òtítọ́ gbé mọ́. His secret has been revealed already there is nothing we can do about it. What? Kí ni mo gbọ́dọ̀ bí ìjì ọ̀nà? What kind of nonsense is this? Ah! o ṣe o ṣe o ṣe o jẹ. kazabun breeze don blow fawoyin ash don open there is nothing we can do about this. fawoyin ash kankan na turkey yan ash don open nonsense. Why are you putting on your dress? Where are you going to? Me too, I have problem. You got me problem. What is it about my job? Polo, I tell you, like me. Eh, I will, I will talk kind of what here. Look, don't be asking me stupid questions. No, oh. where am I going to? Hmm, my, my, my, my, my God, I pussy be me. Nonsense car with the problem, honestly. the problem. Are you leaving? Ah, eh. I, I am settling down. No, you have I, to sit down now. Don't go. Sit down to do what? What was I even thinking? What eh? has happened has happened. Madam, will you, will you, will you, will you, shut your mouth? Why, why, why didn't you lock the door? No, why would you lock the door? You, you left the door open. It's, it's something wrong with you. You are not telling me you have to continue. Continue what? After you have come to show my home. Eh? Con If I do I'm sorry, please. Don't be so sorry for your generation. not my fault now. Mm. not mm-hmm. my fault. It's your fifth and your sixth and your seventh. Oh, please don't go. I'm not going to get out. Who are you? Can you love and still cheat? Let everyone come to my rescue. You keep begging me every day, yet you make me cry. I cry. You keep begging me every day. Yet you make me cry. Eh, then you love and still cheat. I need someone to come to my rescue. Cause I'm losing it. Cause I'm losing it. Irú ìfẹ́ òun èyí ṣé ká pé ìfẹ́ ṣé ká pé ìfẹ́ òtítọ́ kò sí mọ́ omi àgbèrè ó ti gbáyé kan àwọn ọmọ wa ń hùwà bẹ́ẹ̀ni tájà gbé bí ọmọ wọn lọ. ẹ̀gbìn ni ó ti ní lójújó lè lọ wọn kẹ́ ẹ làwọn ò tún kó ká bẹ́ẹ̀ gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́ mẹ́kọ́lé alájà mẹ́jọ fún wọn. bọ́ọ̀rẹ́ lu òyìnbó wọn pa wọn fẹ́ lọ́ọ́rẹ́ jẹ lákìtì wọn. torí pọ́nmọ́ lẹ̀lẹ̀ ni wọ́n bí you are so dirty I hate your ways. ọlọ́run kí ló ń pè mí fún láyéláyé ẹ ní ayé àti ní ayé ẹ má pe nọ́mbà mi mọ́ ó dẹ̀ bẹ̀ mí lẹ́bẹ̀ ìyàwó àwọn ará ilé yín ayé tó ń sàsì àwọn ní kó lọ́ọ́ máa bẹ̀ jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí gbogbo owó èyí tí mo ti yá ẹ nílé ayé yìí mo mo yá fi ẹ ṣùgbọ́n ten million tí mo yá ẹ láti yẹn jọ torí ọlọ́run gbogbo ibi tó bá nà dé iye kíyẹn tó bá ti ná ń bẹ̀ bá mi transfer yìí tó kù sí àkáǹtì mi kó dẹ̀ máa wo mo ti pe school ọmọ mi mo ti sọ fún ọ pé tí anybody bá wá àdùn ìfẹ́ wá without my consent kó fọlọ́pàá arrest them including you yes you ìwà alágbàkú ẹ̀dá yìí good day. mo ń rọjú nítorí ìfẹ́ tí mo ní sí ẹ mo ń rọjú nítorí ìfẹ́. hold on hold on. tí mo ní sí ọ̀nà. hold on i'm coming. bí n bá rò tiwa rẹ láti ìbẹ̀rẹ̀. tó dára tí ó bàjẹ́. What are you doing? No, no, no, no. What is this? Please, Jide, don't stop. Just give it to me. Give it to me, please. Okay, okay ọkọ ẹnìkan ló lẹ́tọ̀ọ́ sí ara ẹ̀. ọkọ ta ló ń jọ ọkọ ṣọlá mi burúkú tó ń ṣọ́ọ̀ṣì káàkiri ìlú yẹn ni ṣé torí pé mo kàn ti mo ti look good mo ti feel good láti dọ̀ mo jẹ́ kẹ́ máa fi pé marriage mi ń dùn. Eh, you guys dey beast bí mo ṣe máa kó lọ́dún ẹbí ba ilé ẹ̀kọ́ sí tí mo lọ sílé grace níṣẹ́ ni mo káwọn méjèèjì mo rí ara owó. that's not true. but that is the truth. ṣé mo fẹ́ máa parọ́ ọmọ wọn ni èyí grace tí mò sọ ọmọ náà kí ni mo fẹ́ máa parọ́ ọmọ fún. Iná please. Why? Why is this happening? See, I don't want to know why this is happening. Nǹkan tí mo fẹ́ sí ni wípé mú ẹ̀yìn mi lé bẹ́ẹ̀dì báyìí. Kó jẹ́ ṣe nǹkan tí ọkùnrin máa ń ṣe fún obìnrin. Sínú obìnrin máa ń dùn dénúdénú fún mi as a matter of fact mo fẹ́ lóyún fún ẹ kí dẹ̀ bímọ fún ẹ lẹ́ni lẹ́ni lẹ́ni. Ronke, listen to me. Ronke, Ronke, Ronke, listen to me. Listen, I can feel your pain. I can understand what you're going through. Ṣé bó ṣe kúrò lọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́? Mo dá gbogbo ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ mo dárò. Wọ́n á rí pé lóòótọ́ àtọ́ fúnra wa àfi tí kọ̀ọ̀kan wa bá lọ divorce. Oh, divorce divorce is very simple but today is Friday let's just feel good tó bá ti dọjọ́ Monday màá ní kí lọ́ọ̀yà mi divorce later, and you do same to your ex. my ex. yes yes ṣebí thereafter kò ní sí nǹkan kan tó máa pa then we get married. listen listen it's beautiful the way to ṣe sọ bó ẹ sìn ó dúró dé we have to wait till Monday. we start the process and títí tá a fi máa ṣe yẹn parí èmi àti olè fọwọ́ kanra wa ìwọ náà mọ̀ pé tá a wá ṣe bẹ́ẹ̀ àgbèrè ní iwájú ọlọ́run. ló dé kí ló dé ṣóun ti fẹ́ jẹ́ lèyí o kí ló kí ló kí ló ṣe fẹ́ dodo kò sí mọ́ ni. apẹ̀rẹ̀ fún ọlọ́run. gbogbo ọ̀rọ̀ yín pátápátá àti bí tẹ sọ́dẹ́ àti ibi tí ẹ ti sọdé gbogbo ẹ ló yé mi. kíní kan ni mo fẹ́ kọ́ bí kò yé yín ṣe rọrọ̀ gbé ẹ̀wọ̀ tẹ̀ wọ́n. Hmm. aláhọ̀pọ̀ ó ju bẹ́ẹ̀ yín ṣe rò ó lọ ìgbéyàwó lẹ kò pé báyìí ọlọ́run tó ṣe ètò ìgbéyàwó kalẹ̀ ó fòfin báàkì ẹni ní òfin tó sọ́lìdì. mo study planet yìí títí mo lọ kọrin kése máa rí pé n tí ayé fi ń jẹ ayé ọlọ́run ló jẹ́ káyé máa jẹ ayé. kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ tó fẹ́ gbé láyé pẹ̀lú ọ̀run àfikún di òpó náà bá ó ti tẹ̀lé fẹ́. ọlọ́run ṣeun létò létò between me and you kí ló yẹ kó ń rọ̀ balẹ̀ ayé yìí jùlọ can I know of each other. ilé ayé pé a fẹ́ gbé láyé pẹ̀lú ọ̀run kí ló yẹ kó ẹsẹ̀ lẹ̀ ẹsẹ̀ ló yẹ kó ń rọ̀ balẹ̀ ayé yìí jù ọlọ́run ló dá ẹ̀sìn ṣùgbọ́n àwọn aṣáájú ẹ̀sìn wa àwọn tí wọ́n ṣe aṣáájú ẹ̀sìn wa àwọn náà ṣe kí ni wọ́n fẹ́ jẹ́ kí ẹ̀sìn wọnú ẹ̀sìn nítorí ìtàn pé kí ni àìṣe àìdodo wọ́n ṣe òdodo wọ́n ṣe òdodo gbogbo ẹnikẹ́ni tó bá wá ba ẹ̀sìn tí ọlọ́run bá dá sílẹ̀ tó bàjẹ́ ẹni náà lè bínú lọ. Ramat. Sá. Ní ọjọ́ tó mú Ọláyínká wá bá mi bí, mo béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. Mo béèrè mo ní ṣé ẹni Isn't it? Bẹ́ẹ̀ ni sá, mo sọ fún yín pé ó ní bẹ̀rù Ọlọ́run àti pé ó ní pàpọ̀ ni ẹ dẹ̀ lọ́wọ́ mi pé ṣé mo ṣe tán láti máa bá ṣe ẹ̀sìn ẹ̀ mo dẹ̀ níbẹ̀ ní sá. you see ìmọ̀ ló làdí ni ọgbọ́n ò gbé e kò wá sí bó ṣe lè ní ọgbọ́n tó lóye tó tó bá ní ìmọ̀ ọlọ́run ilé ayé asọ̀rọ̀ wa. ilé ẹ̀sán ni bẹ́ẹ̀ ni sọ fún wa ìran mẹ́ta lọ́lọ́run dá sílẹ̀ ayé ìran àkọ́kọ́ wọn ò lófin o wọ́n dẹ̀ ń gbégbé sí ayé àìlófin wọ́n hùwà wọ bó ṣe wù wọ́n ìran lẹ́ẹ̀kejì àwọn lófin wọ́n dẹ̀ ń lo ìgbésí ayé wọn lọ pẹ̀lú òfin tó ní hmm. bẹ́ẹ̀ náà láàfin òfin wọn dá wọn lẹ́jọ́ bọ́lọ̀ ṣe tó nìyẹn ìrun ẹlẹ́ẹ̀kẹta kò sófin fún wọn ṣùwárí gbogbo òfin tọ́nà ọba ti wá kọ pátápátápátá ọ̀nà ti dà mọ́nú ìjẹ́dá wọn inú ẹ̀jẹ̀ wọn ló ti rán. wọn ti lu òfin ọlọ́run. wọn ọ̀rẹ́ mi sí wọn létí ní pé báyìí lọ́lọ́run wí ṣùgbọ́n gbogbo ìwà tó wà nínú ara wọn ó ń bá òfin ọlọ́run bá wọn at all times. in a nutshell yes sir A ibi tí wọ́n belong sí nìyẹn o kéwù kristẹni tó lọ ṣe mélòó ló mọ̀ nínú bíbélì baby. bíbélì baby ń lẹ̀ ó Oh, nínú ọpọlọ tó ń wẹ̀ bí Be conscious of it. Oh, listen. kì í ṣe gbogbo ẹ̀sẹ̀ kan àbí irọ́ ṣùgbọ́n o ní ìbẹ̀rù ọlọ́run àṣewárí ìbẹ̀rù ọlọ́run bá tó níyẹn ló wá dá ifá pé àti wọ́ àti ọmọ tó jókòó yìí ẹ lè fẹ́ra yín. yes ẹ lè fẹ́ra yín ẹ lè fẹ́ra yín ìwé ẹ̀sìn méjèèjì jẹ́ ká mọ̀ wípé obìnrin ò ní ní àṣẹ àbí agbára láti kọ ọkọ it is only the husband ló ní agbára láti sọ ẹ pé ìyàwó yìí mi ò fẹ́ mọ́ pẹ̀lú ìdí pàtàkì. pẹ̀lú ìdí pàtàkì. yes ìwé ẹ̀sìn sọ pé tá a bá ká wọn mọ́ ìdọ̀tí ibi ẹ̀gbin tó jẹ́ pé tí ojú bá kò ń bẹ̀ ọkùnrin ní kò ń bẹ̀ láéláé. tí obìnrin bá ṣe àgbèrè thank you very much ìwọ ní point láti kọ ìyàwó tiẹ̀ nítorí o ti ka mọ́ ibi ẹ̀gbin ṣùgbọ́n bákan náà ni ìwé ẹ̀sìn yìí tún sọ fún wa wípé tó o bá ti dáríjì ìyàwó ìwọ náà bá ti dáríjì òun á dẹ̀ tún dáríjì ìwọ náà ọ̀nà á dẹ̀ là fún ẹ. jíde Ramat lórí àṣìṣe ọkọ ẹ ọkọ ẹ ò rí àṣìṣe Ramat ọkọ ẹ ò dẹ̀ sọ wípé òun Ramat sílẹ̀ Ramat ò de ní àṣẹ níwájú èmi. E tí mo jẹ́ bàbá tó bí lọ́mọ ká má ti wá sọ pé wájú olódùmarè ọba tó ṣẹ̀dá gbogbo wa pé òun ò fẹ́ ọkọ mọ́ kódà tí ìyá ẹ̀ bá wà láyé ẹnu ìyá ò gbà sori pé ìdí tí mo fi sọ pé ẹ lè fẹ́ra yín nìyẹn o ìwọ lè kọ̀yàwó tiẹ̀ nísìn ogún ò lè sọ pé òun ò fẹ́ ọkọ mọ́. yes ẹni ìwé mímọ́ Quran sọ pé tí mo bá dáríjì ọlọ́run lè torí ẹ̀ lànà fún mi. ó lóun á dáríjì ọkọ náà òun á tó lànà rẹ fún. Can you do something for me? Yes, sir. tó bá délé bá mi sọ fún ìwé ìgbìmọ̀ fẹ́rẹ̀ tó bá jíṣẹ́ kó wa màá jíṣẹ́ sá. Ramat tó bá délé bá mi sọ fún ẹ pé kó mo ní kó àárín mi. bẹ́ẹ̀ Mustapha. gbogbo ló ní àsìkò tiẹ̀ àsìkò ẹkún ọ̀tọ̀ àsìkò ẹ̀rín ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni àsìkò ṣe ọlọ́sùn ṣe ilé ẹni pé ìgbà tó jò máa rọ̀ ó yàtọ̀ bẹ́ẹ̀ tó bá tó di ìgbà kan á tún wà lásìkò ọ̀dà ẹ jẹun mo wá wo ilé ayé títí ti pé ǹjẹ́ èèyàn kan ti wà nílé ayé yìí tó jèrè ilé ayé yìí. Just tell me. Do people really gain anything from their hard labor? Ẹ jẹun, ẹ jẹun tí yín, ẹ jẹun, ẹ jẹun. Kò yé Is that what? Kò Are you? Sir. Yes, my dear. Ẹ má bínú o. Bínú kẹ́. Tí mo bá Yeah. Nǹkan tẹ́ ń you ara ti sọ ni pé ìjà mi yàn jẹ́ nílé ayé. Yeah. <laughs> <laughs> Daddy. Yes. Àwọn tó wà hard working tó lákìkanjú. Àwọn ni wọ́n máa ń lówó. Thank you very much. Àwọn ni wọ́n máa ra mọ́tò tó bá wù wọ́n. Okay. Àwọn ni wọ́n ń kọ́ ilé. Good. Daddy. Irú wọn ni wọ́n máa ń ṣe nǹkan mèremère kó tó dáa. Tọ́ba kún kọ́. Daddy. Àwọn ọmọ àtẹ́bí wọn ló máa jèrè gbogbo ẹ̀. tó ti mú fail nìyẹn. you understand? ibi tó ti mú f nine, nìyẹn. kò sí nǹkan kan láyé yìí tíyẹn lè jèrè kọjá tá à ń jẹ. àwọn ọmọ tó sọ kó máa jèrè wọn á àwọn ẹbí wọn. wíwá ní ọjọ́ tá a ti gbé ọmọ sílé ayé ìwọ̀n tí ọmọ yẹn máa jẹ́ àwọn Yorùbá máa ń ṣe ọ̀rọ̀ sọ ni o wọn ní ọmọ ti mú ohun tó máa jẹ wá láti òde ọ̀run no ohun tó máa jẹ kọ́ ohun tí ó máa jẹ àtòdì ọ̀run ló ti yan nǹkan ẹ̀dá ni for example bàbá àtìyá bí ọmọ ọmọ náà dàgbà pé bí oṣù mẹ́fà sí méje àbí mẹ́jọ ìyá àti bàbá wa ní ọ̀dà kúburú o ẹ jẹ́ ká lọ lé ọdún wọn kẹrù wọn kó gbogbo ẹ̀ wọn rẹran dání on their way going accident wáyé ìyá àti bàbá kú ọmọ survive ọmọ tí ìyá àti bàbá ò dúró tọ́ ọmọ náà padà di mínísítà ṣòro pé kábíyèsí ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀ òun ló ti kọ ó ti mọ ohun tó kọ pẹ̀lú ọmọ yẹn láti òde ọ̀run ohun tó ń lọ jẹ́ rèé ìyá tọ́ ẹ o ó máa jẹ́ ìyá ò ẹ o ó máa jẹ́ bàbá tọ́ ẹ o ó máa jẹ́ bàbá ò tọ́ ẹ ó máa jẹ́ ká kàn gbìyànjú ká ṣe ìfẹ́ ọlọ́run ká ṣe òótọ́ láyé ǹjẹ́ mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi yín ká tó bá ti délé ẹ fẹ́ kó pe ìyàwó ẹ̀ ìyàwó mi mo nífẹ̀ẹ́ ọ ìwọ ìyàwó mi o mi ò fẹ́ kí ìjà máa wáyé láàrin mi àti ẹ mọ́ mo á fẹ́ fi gbogbo ìkọ̀kọ̀ àti gbangba mi mo fẹ́ fi sí ẹ lọ́wọ́ lélẹ̀ gbogbo ọ̀nà tó ti gbà cheat lórí ìyàwó ẹ gbogbo ìwà burúkú burúkú tó ti hù lẹ́yìn ẹ ìwọ jẹ́wọ́ fún. sá. yes. tó bá délé gbé ọkọ ẹ gbogbo ìbàjẹ́ tó ṣe lẹ́yìn ẹ̀ láàrin ìwà àti pásítọ̀ bóyá ẹlòmíín náà tún wà jẹ́wọ́ fún ọkọ ẹ tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti rí ìyọ́nú ọlọ́run ẹ jẹ jẹ àbíkẹ́ ẹ jẹ chicken n tẹ́ bàjẹ́ lẹ́yìn máa gbé fóònù bí láì ṣe lé ni wọ́n bó ń bá tiẹ̀ fi ìgbà kan ìwọ jẹ́gi ní tiẹ̀ nínú torí tí mo ṣe ra ọ kò dẹ̀ gbọ́dọ̀ waste nígbà you don't tell me that come on. ọkọ mi dáríjì mi fi ọlọ́run bàbẹ́ ní ìgbà tá a fẹ́ ṣe wedding tó sọ fún mi pé kí n àti ká má bára wa ní àjọṣepọ̀ ká lè bá fi ọ̀nà ọjọ́ wedding wa mo sọ mo padà mo lọ sọ fún alàgbà nítorí èmi àti alàgbà àti ìfẹ́ra kí n tó pàdé ẹ̀ lẹ́yìn ìgbà tó lọ sáà tó dé láti Àbújá tó ní ó fẹ́ bá mi ní àjọṣepọ̀ tí mo tí mi ò gbà fún ẹ tí sọ pé mo ti ń rí ẹlòmíì pé ò ṣe wedding mọ́ kí n máa lọ mo wá padà lọ sọ́dọ̀ alàgbà. mo tọrọ lọ ìrẹsì àánú mi jíde tí ló ṣe mọ́ lóun fẹ́ mi mọ́. dùn wọ́n fi wọ́n fi ṣe ogun fẹ́ràn fún mi. bá máa nífẹ̀ẹ́ mi. Jesus Christ. Hmm, lẹ́sẹ̀kẹsẹ̀ dẹ̀bi ó pè mí tó ní kí n má bínú gbogbo nǹkan tó sọ sí mi ní ọjọ́ yẹn. Tuesday Yes, baby. Thank you. I love you too. Thank you. Jide. Oh, and okay, I'm coming. You're home, Mutsibo. Mutsibo. Eh? Eh? Oh, thank you. Come here. bẹ̀rẹ̀ èmi náà láìkí bí gbogbo ẹ ṣe lọ but ẹ̀rù bà mí tó mi mọ nǹkan tálágbá lè ṣe fún mi please forgive me. bọ́lá ìwà àti alàgbà yẹn ṣe àdúrà nǹkan tó tó báyìí sí mi Bulu you're a Christian I am a Christian too jọ ṣé kìrìsìtẹ́nì òdodo ni ká pẹ̀lú alàgbà ẹni abẹ́ránṣẹ́ iṣu ẹ ṣoògùn fẹ́ràn sí mi. ó dà tó bá jẹ́ pé nítorí kí alàgbà má bàa tú àṣírí ẹ̀ àbí torí pé o ti ṣe nǹkan pamọ́ sálàgbà lọ́wọ́ ọlọ́kadà tí mo ka ẹ mọ́ tó wà lórí ẹ̀ tí wọ́n wà lábẹ́ nínú yàrá mi lórí matrimonial bed wa ọlọ́kadà yẹn kọ́ ṣé o ò lè gbé wọ guest room o ò lè wá ibì kan hòtẹ́ẹ̀lì kankan ti lọ́ọ́ bá yín ṣe àgbèrè tẹ́ ń ṣe lórí bẹ́ẹ̀dì mi ó máa bẹ̀rù ọlọ́run o ọlọ́kadà yẹn ń kọ́. yes no mo ọlọ́kadà tí ọlọ́kadà tó káwa pọ̀ yẹn ẹ̀mẹ́ta ló bá mi lájọṣepọ̀ ní hmm. inú ilé yìí tó ikú ká mi pọ̀ mọ́ alàgbà ó dẹ̀ ń dẹ́rù bà mí pé máa tú àṣírí mi ó fẹ́ máa blackmail mi torí ẹ̀ ni mo fi ń gbà kó bá mi lájọṣepọ̀ I don't mean to hurt you please kò mí dáríjì mi jọ please. Guide and guard me. àwọn òun náà pè é lóru báyìí. àwọn tí ẹ jàre grace ni grace ni. grace. Uh -uh. ṣóun ló mú kan lálẹ́ yìí. ẹ sọ yẹn náà àwọn àwọn sọ̀rọ̀ báyìí ó sì tún gbé gbé káti tó fẹ́ sọ pick it. àbànú tí wàá tọmọ Grace yìí ń ṣe ni àbí ohun ẹ̀kọ́ ni mò ń gbọ́ fatafata yẹn. ó ṣẹlẹ̀ fún mi pé mo ti ṣe oh. mo dẹ̀ ti ṣe ẹlẹ́dàá ẹ̀. kí ló kì mí kí ló kẹlẹ́dàá tèmi ń bẹ̀ ṣebí wọ́n ni Grace ń threatening sórí ìlú ọgọ́gùn pé kò sọ nǹkan tó bá dà ẹ́ pọ̀ tí igbó ẹ̀ sì fi ń dún màrúkú màrúkú mọ́ ẹ o. sórí kí ló ń sọ sórí kí ló ń sọ Yínká ó jẹ́ jẹ́wọ́ ọ̀bùn ká daṣọ òru ẹ̀ ó jẹ́ jẹ́wọ́. ṣẹlẹ̀ ni wípé sórí ọmọ méjì tí Grace bí yẹn èmi ni èmi ló bí wọn fún. Yinka, I didn't get that jọ torí Ọlọ́run mi ò gbọ́ nǹkan tó sọ mi ò gbọ́ mi ò gbọ́ rárá jọ ṣó lè tún sọ. Yínká Yínká. ìgbà tí ó sọ fún mi lánàá pé òun àti pásítọ̀ ti ń fẹ́ra tipẹ́ wọ́n á ro gbogbo nǹkan tẹ́yìn sọ fún wa èmi àti Ramat aláàjì mo mú fóònù mi mo wá sọ́dẹ̀ nípa uh, prọfẹ̀tì Muhammad. sallallahu alayhi wa sallam. wọn nínú nǹkan tí mo kà ó ní ọ̀tá tí abẹ́ bá dálẹ̀ pé kò lè tán alájẹ tí ojú mi bá kún bẹ ọkàn mi ń kọ́ scripture ti ń ṣàlùsọ bẹ́ẹ̀ yẹn. ṣé kò yé mi ní sà nítorí pé o fẹ́ kó dó lórí ọkọ ẹ o fẹ́ kó dó lórí ọkọ ẹ ni lókè obìnrin tó ṣàṣìṣe ó ṣeé ṣe kó wá látinú ó ṣeé ṣe ọkọ rẹ̀ tì ó ṣeé ṣe kó jẹ́ pé látọ̀dọ̀ ọkọ gangan ni wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀. jíde ọlọ́run tá à ń sìn ní fún ara ẹ̀ ó fẹ́ ká máa dáríji ara wa kí ọ̀rẹ́ dáríji ọ̀rẹ́ kó mú dáríji òbí kó bí dáríji ọmọ kí ọkọ dáríji ìyàwó kí ìyàwó dáríji ọkọ ó ní ká dáríjì ara wa bí òun fún ara òun ọlọ́run ṣe ń dáríjì wa àbí ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣe láyé lọ́lọ́run fìyà jẹ wa ni tọ́lọ̀ bá fẹ́ bí wa kò sẹ́ni tó máa exist lórí ayé ìmọ̀ wọn. obìnrin tó fẹ́ padà fẹ́ lẹ́yìn ìyàwó ẹ̀ wa ló máa tó fẹ́ wò ó fi fàlẹ́ sáàpù lẹ́lẹ́ ní ọ̀hún tó bá dùn mọ̀ ìpín ọ̀rọ̀ lọ́hùn máa ẹ̀dẹ̀ nìyẹn. àfáà tẹ́kùn máa léèdì ó dẹ̀ kó thirty minutes tó máa gbẹ̀rùn tí ó yẹ kán gbẹ̀rùn dúró ó dẹ̀ wà náà completed building tó ń báyàwó níyàwó lò pọ̀ pọ̀ lójijì ó gbọ́ bisimilayi ramuna lọ́wọ́ pọ́nlọ́wọ́ gírígírígí ó sáré gbé aṣọ lẹ́bi iye obìnrin ó sá lọ òun bọ́ òun mọ̀ṣáláṣí pẹ̀lú ẹ̀gbin ní ara láti Joseph ọ̀nà ṣé o mọ̀ pé dá kankan kà mọ́ bẹ́ẹ̀. Talori. sá. ta ló rí ọlọ́run bá rí i. kọ́lọ́run má ti torí pé wàá dúró èèyàn tó fẹ́ ṣì lọ́nà tí ìmọ̀ọ́mọ́ ẹ̀kọ́ bá dó tí èèyàn mílíọ̀nù bá pọ̀ náà gbogbo ẹ̀ṣẹ̀ àwọn mílíọ̀nù ọrùn ẹ̀ ló wà fẹ́ ẹgbẹ́ wọn kọ́lọ́ fẹ́ ṣì lọ́nà yẹn tọ́lọ̀ bá pa mọ́ mi tó ti gbèrò dúró rẹ̀ ṣé orúkọ ọ̀dọ́ máa sọ náà gbogbo táìtù ti lọ lùgáàdì sọ ẹnu àwọn èèyàn lẹ́tí máa máa gbọ́. <laughs> ọlọ́run o ó ṣe wá rí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ṣe mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láti máa ń sáré console ara wa pé ah, ọba alápàdúpẹ́ lọ́wọ́ ẹ tiẹ̀ rí òun kírun lọ́wọ́ ni kú dé <laughs> kábíyèsí lọ́dọ̀ rẹ̀ bọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀. bákan náà pásítọ̀ tó lọ fẹ́ ṣe fídíò tí o dẹ̀ bọ́ sẹ́yìn ibi tẹ́ kan pákó sí àbí lẹ́yìn church tó báyàwó níyàwó ló pọ̀ nbẹ̀ o dẹ̀ kó nbẹ̀ náà o padà bọ́ sórí ọ̀tá praise the lord àwọn ọ̀nà hallelujah ó dẹ̀ ṣe gbogbo ayé lọ́nà tọ́lọ́mùbá bá lò pa sórí ibẹ̀ yẹn kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ o wọ́n ní à ah, ilé ló lọ tààrà ra ẹ̀kú tó kó ń ṣèjọsìn náà wọ́n ló fi ṣe kí ni olùkú wa ní tọ́lọ́run ló ṣe wọn ò rí ìkókó ẹ̀ orúkọ tó wà náà sọ lọ́yìn kò wá sórúkọ tá a sọ lọ́wọ́ bá tí bàbá ò jẹ́ ó lé mi ọba ṣe tó ọba ṣe kó má kù síbì kan kó lè ṣàyè má rí bẹ́ẹ̀. dojúkọ gbogbo ìdílé ibi tí ìyàwó bá wà o àbíyàn wo àti òtọ́ o most especially ilé tí ó bá ti jẹ́ pé ilé tí tọkọ àti ìyàwó wà ibẹ̀ kò sí ilé tí ọlọ́run bá kó yọ ohun ọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ ṣe lọ dáàdi ẹ ṣe dáàdi um, àlàyé àpẹẹrẹ tẹ ẹ ṣe àti tẹ ẹ sọ nígbà tí màá má ti wá àti tẹ ẹ sọ ń sìn ó yé mi. Yeah ṣùgbọ́n ọ̀rọ̀ omi àgbèrè ni ò yé mi. o mọ̀ pé lówelówe la máa ń lòlò àgídìgbò hmm. ọlọ́gbọ́n ló ń jọ hmm. nígbà tí wọ́n máa sọ nínú ìwé mọ́ wọ́n ní babaláwa Adam àti ìyàwó àwòrán hmm. wọ́n ní wọ́n jẹ èso àbí ń tọ́jú fún akọ́nìyàn so bẹ́ẹ̀ náà dẹ̀ ní gbogbo ayé wọ́n jẹ èso náà ni. ègún ègún ni omi àgbèrè tá à ń sọ yìí tó jẹ́ pé látẹnu èṣù fún ara ẹ̀ gangan ló ti tutù ẹ̀ sílẹ̀ báyìí pé kò sí kankan ní tẹ̀mọ̀ escape ẹ̀ jẹ́ ń bí ẹni nǹkan kan jàre tani òfẹ́ lówó láyè ẹ̀ lọ tani òfẹ́ lówó kò sí ṣùgbọ́n bẹ́ẹ̀ tani òfẹ́ kọ́lé mọ́tò nǹkan gbogbo nǹkan mèremère látàrí ìfẹ́ ni. kò sí dáadé to the best of my knowledge kò sí. bàbá tó wà nù village tí ò mọbi tí wọ́n dojú a àbí b àbí dókítà kò mọbi tó ń dojú ẹ̀ kọ bàbá ẹ̀ máa jí láàárọ̀ á dá fún wa o á ṣe kí kan ọlọ́ba lánàá lọ jẹ́ káwọn ọmọ wa náà kan ló lọ́ kan lọ sílùú ọba o ebọn náà pè ní ìlú ọba lóyìnbó ló ń jẹ bẹ́ẹ̀ ojú kòkòrò ẹyọ kan ṣo yìí ègún ni ó ti wà ńlẹ̀ a máa wá owó ní gbogbo ọ̀nà bíbẹ̀ kọ́ tí obìnrin bá nítẹ̀lọ́rùn pẹ̀lú ọkọ tó fẹ́ kí ló ní á lè fún. <sighs> just time kí ni mo ṣe tíyàwó mi fi ṣe nǹkan ló ṣe yìí sọ mi ló ti wọ́n ni àbọ̀wọ́ ẹ̀ ni àbí kí wọ́n bọ̀ ni tó bá ti lè ṣe yẹn kí ló mú ẹ tó lè dáríjì yìí ó lè dáríjì àwẹ̀ o bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ lóòótọ́ Ọlọ́run sọ fún àwọn ọkùnrin yìí pé a lè fẹ́ ìkan a lè fẹ́ méjì plus wà ń bẹ́ o torípò fi tó so mọ́dí ẹ lé jù plus wà ń bẹ́ ó pọ̀ jù déédéé déédéé déédéé jírí o lè ṣe ara sáà ọlọ́run nìkan lọ́ba ní dédé ọlọ́run wá ní gbogbo òfin tí mo kálẹ̀ ìwọ tó bá ti mọ̀ pé kan ní ò lè ṣe ara tó it's better stay away from wife. ọ̀rọ̀ takọ-tabo láwùjọ wa gbà mójútó ohun tó ń sọra wọn di gángan máa ń yà mí lẹ́nu wọ́n tilẹ̀ ga láìsí àgbèrè ó láwùjọ wa wọ́n fi ọgàn kiri láì dẹ̀ ṣàfiṣe omi àgbèrè ń ṣe láwùjọ o mm-hmm. omi àgbèrè láfiwẹ̀ kiri láwùjọ wa jẹrẹ mẹ́ni ní wolf skin all you need is to care for. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá fi ṣe ni. omi àpèrè la fi wẹ̀ wọ́n o bí wọ́n ṣe hùwà yẹn má jágbe bí wọ́n lọ. omi àpèrè la fi wẹ̀ o. la fi wẹ̀ o bí ṣe hùwà yẹn má jágbe bí wọ́n lọ.

ikani malasinya leishewu deni pajagbebiyi